ṣurutu wujub al-hajj kí ájì ó tó lè wá rí dandan lérí ìyàn àwọn májẹ̀mú pé alákọ̀ọ́kọ́ al-islam ẹni tí ó lọ maka kó jẹ́ mùsùlùmí kó má jẹ́ abọ̀rìṣà kó má jẹ́ eléégún kó má jẹ́ ẹni tí ń gbẹ́yọ̀ kó má jẹ́ ẹnìkan tí ń bọ Ògún tí ń bọ Ọbàtálá ó ní omi ọ̀sùn tí wọ́n ń fẹ̀rí kalẹ̀ fún tí wọ́n ń bẹ̀ tí wọ́n ń sìn bọ́ ti jẹ́ muslim má gbéra pọ̀ lọ hajj torí pé hajj ṣe dandan lérí rẹ̀ ìwé ṣe muslim ọkọ̀ọ̀kọ́ ní imáni náà kò tó lọ hajj ó lè lọ mọ́kà kọ́ máa lọ lè dààmú fọba tó gbàgbọ́ nínú ẹ̀mí rẹ̀ ó ṣe gbé owó wọ́n máa lọ mọ́kà àbí tọ́ba túbà kó tó lọ bọ́ọ̀bá lọ ọkàn ṣeré lọ ni ó ìmùlẹ̀ ó di ó ń lo pàrọ̀ òun gbégbére ọdẹ sábẹ́ gbogbo ẹni tó bá ti ń ṣe gbogbo àwọn iṣẹ́ kèfèrí báyìí onítọ̀hún kò ní gbàgbọ́ ẹni tó sì ní gbàgbọ́ lọ́wọ́ ọba òpin sáájì bó ló ṣe lọ maka lọ́lẹ̀ ìbọn lọ́wọ́ ọba tó gbàgbọ́ àbọ̀jọ́ kìrìsìtẹ́nì ọwọ́ ni wọ́n lọ maka ọkọ̀kọ́ gba ìsìlámù náà kó tó lọ maka májàmọ́lá kejì kéèyàn nílẹ̀ àkàì ọlọ́run ọ̀ràn wéèrè lọ maka o ọlọ́mọsábà fún gbogbo àwọn tí ó gbádùn lálàáfíà májàmọ́lá kẹta òun náà ni kéèyàn ọba làágà kéèyàn ti dàgbà májàmọ́lá kẹrin òun náà ni kéèyàn ní agbára al-istita'atu al-maliyatu wal-badaniyya kó ní agbára tara kó lálàáfíà ara kó o sì ní owó tó fi rìnrìn àjò tí ó bá ti sálàáfíà àbí kò sówó àbí kò sọ́kànnú méjèèjì ọlọ́run ọba ò sí hajj lọ́rùn àyàn fún ọ torí pé iṣẹ́ maka iṣẹ́ tá a ṣe pẹ̀lú àlàáfíà ara tá a ṣe pẹ̀lú owó ni àmọ́ àárẹ̀ tí ọba lè mọ́lẹ̀ jì lọ tọ́jú pé kò lè di ọ lọ́wọ́ ọlọ́run ọba aláwọ̀ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́n bá ní walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila ọlọ́wọ́n bá ní ẹgbọ́ ò dandan ní fún yín òkè wa maka o ẹ̀yin muslim o àmọ́ o ẹni bá ní agbára nínú yín òun náà ni mo ṣe dandan fún o ayé jẹ́ gbèsè lọ maka kò lè yáwó àbí kò kówó politics owó ìlú owó tán náà fi fa tán ká máa fi mú mi owó tán náà fi tọ́nà sí kọ́ wọn lè ń tọ́tí ẹ̀ ń tẹ́lẹ́dẹ̀ ẹ̀ wá kówó jọ ẹ̀ ń gbájú ẹ̀ four one nine ọ̀wá ni wọ́n ń mówó yẹn lọ mọ́kà ah, ọlọ́run ọba alá kò sí lọ́ra yẹn fún ọ torí pọ̀ lágbára wọ́n torí ẹ̀ jẹ́ gbèsè o ẹ̀ rí aláàárẹ̀ tẹ́jẹ́ pé àárẹ̀ ti ń bẹ lára rẹ̀ àárẹ̀ yóò lè lọ́mọ́ kò sí láǹfààní láti ṣiṣẹ́ hajj irú ẹni bẹ́ẹ̀ wọ́n kò sí tó bónú ṣẹ̀ríà kó ní tọ̀hún kọ́ran yẹn lọ sí hajj lórúkọ ara rẹ̀ àbí bàbá yìí ti darúgbó dọ̀kúdọ̀kú tọ́jẹ́ pé a. Ah, ṣe àjò lè rọrùn fún níbi tó dàgbà dé wọ́n ní yọ ọwà láyé lóòótọ́ ó sì lè ràn yàn lọ mọ́kà ló kọ ara rẹ̀ tẹ́nìkan sì bá ṣe tó ṣe nílá dá lérí ẹ̀ àbókù tó ti kú tó gbẹ̀ngbẹ̀ mọ́kà tó gbìyànjú fún òun fẹ́ lọ mọ́kà tọ́lọ́wọ̀n kọ́ fún ó sì lówó ńlẹ̀ ẹ̀ lè bá a lọ àbí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tọ́jẹ́ pé ńgbòho dọ́wọ́ rẹ̀ wọ́n ti gbẹ̀mí mi ò lè lọ mọ́kà ló kọ wọn pẹ̀lú májẹ̀mú kọjá pé ìwọ tó ṣe hajj fún yàn ìwọ náà ti kọ́kọ́ gbọ́dọ̀ ṣe fún ara rẹ̀ kó tó ṣe tẹlómi ṣòro tó ṣe hajj ẹ̀rọ màyá mi iṣẹ́ hajj tá à ń lọ lè ṣe onímọ̀jẹ̀ fún méjì kan tọ́lọ́ máa fi ń gbaṣẹ́ lọ́wọ́ yẹn alákọ̀ọ́kọ́ al-ikhlas gbogbo àwọn tá a lọ mọ́kà lọ́dún ni ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n bá wa ká má bàa ṣiṣẹ́ dànù ká lè mójútó àwọn mọ́jẹ̀ fún méjèèjì alákọ̀ọ́kọ́ ní al-ikhlas kéèyàn lọ mọ́kà nítorí ọlọ́ọ̀ nítorí pé ẹ̀sìn ni ẹ̀sìn sí ni a máa ṣe nítorí ọlọ́run ọba ni bó ṣe kírun nítorí ọlọ́run tó gbàwẹ̀ nítorí ọlọ́run bẹ́ẹ̀ náà ni kọ́ ọlọ́mọ́kà nítorí ọlọ́run ọlọ́run bá ní wa atimmul hajja wal umrata lillah ọlọ́run bá ní ẹ ṣe hajj ní pépé ẹ sì ṣe umura náà ní pépé fọlọ́run nìkan ọlọ́run ń bá wa sọ eléyìí nínú alukur'an karim suratul baqara quran two ayah one ninety six ọlọ́run ti ń sọ fún wa yí pé lillah lillah lillah tó bá ṣe hajj ṣe nítorí ọlọ́run má ṣe hajj torí kárí mi ṣe hajj torí pé kán bá a mọ̀ pé aláàjì lèmi náà má ṣe hajj nítorí pé ah mo fẹ́ kí wọ́n gbà pé èmi náà ti dàlẹ́ má lọ hajji torí pọ́n lọ lè rajà má lọ hajj láníyàn pọ́n lọ lè má ọwà lè yin maka ọmọ ma fẹ́ yín sáwọn èèyàn àbọ̀ ọmọ adé sábà kàkàkì sórí iṣẹ́ tó ń lè ṣe ni ni ṣe ọlọ́run má ṣe káwọn èèyàn lè bá a ma ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa mùtá àbá sóòdì káwa kọ́ sí ànábì bá ànábì ti ṣe ájì gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni káwa náà ṣe sórí ájì ànábì oye o lè mà bó ṣe ṣe àfi kí o súnmọ́ àwọn afa sunna tí wọ́n máa ka àdìsí ànábì fún ọ. ẹlẹ́ẹ̀kejì mutaba àtọ̀rọ̀ sóòlì sallallahu alayhi wa sallam òun náà ni pé kọ́ tẹ̀lé bá ànábì ṣe ṣe ájì tiẹ̀ gẹ́lẹ́ kó lè bá ní ládàá ájì lọ́dọ̀ ọlọ́run ànábì ní lè ta àkóso àná manasikakum bẹ́ẹ̀ ṣe ṣe ájì tèmi ṣe o tèmi ní kẹ́ ẹ wò ṣe o bí mo ṣe ṣe iná nìkan ẹ máa ṣe o bóun ló ṣe wá ṣe bá anábì ṣe ṣe ó ní bùkátà sí kọ́ ọmọ kéwú wọ́n mọ̀ kọ́ àwọn àwé fún yín láwọn àwé tí wọ́n kọ́ bá anábì ṣe ṣe hajj sí mọ́ṣá ìgbà èdè lárúbáwá wà ń bẹ èdè òyìnbó wà ń bẹ bọ́ ọba ṣe rí ń bẹ bí ọlọ́wọ́n ọba ṣe ní kò ṣe hajj ni lẹ́yìn náà yìí tí ọba yìí ọmọ béèrè lọ́wọ́ àwọn afa sunna sọmọ pé mo là ń sìn àwọn afa sunna má béèrè lọ́wọ́ àwọn afa àbílẹ̀ o sọ láwọn afa àbílẹ̀ táwọn bá ti dé Mákà wọ́n máa dá wákà ni wọ́n máa lo bàǹdírì wọ́n máa jó rárá fa wọ́n jòkó pẹ̀lú àwọn yìí ni lóòlì bá wọn àfa sunna kọ́ máa lọ lè wọn látara bẹ́ẹ̀ àwọn olùsòdodo fún ọ ó lè wá sí hajj bọ́lọ́wọ́n bá a la bó ṣe fẹ́.